ẹ̀yin ọmọ kóòtù òjíire a tún ti mú sófo dé òkun ìṣẹ́bà tún ti mú sófo dé ǹjẹ́ gbọ́ ẹ ti gbọ́ Tani Ọlọ́run ti sọ̀rọ̀ lórí kéèsì àáfàá Làbíbù Lágbàjì Tani Ọlọ́run sọ pé gbogbo ẹ̀sùn tí àáfàá Làbíbù fi kan òun ó ní kò rí bẹ́ẹ̀ o àwọn lọ́ọ̀yà ẹgbọ́n nǹkan táwọn lọ́ọ̀yà wa sọ lẹ́yìn ìgbà tí Tani Ọlọ́run sọ wípé ẹ̀sùn yẹn pé kò rí bẹ́ẹ̀ rárá ẹ̀yin náà ti ara yín gbọ́ èsì táwọn lọ́ọ̀yà fún lórí ẹ jọ̀wọ́ ẹ má ṣaláì bá wa pín ètò yìí olódùmarè ọba dániwáyé kò ní jẹ́ kẹrí ń gbé sọnù bí ó kì í ṣe bí ọmọ ó dìgbà kan náà ó dire o. òun náà sọ lóun ọmọ tí wọ́n fi tí wọ́n fi wá ṣáàbù wọn ọmọ tí wọ́n wá ṣáàbù wọn àfi kóun ó rí lọ́ọ̀yà wọn ọ̀kọ́tù wa ní pé ọ̀dà ẹ kà á fún un tí wọ́n fi torí rẹ̀ gbé wa kọ́dọ̀ sọ ni wọ́n kàn ń gbé òun bọ̀ láàárọ̀ yìí ni òun ọmọ tí wọ́n ń gbé òun lọ òun ọmọ tí òun lọ ṣe kọ́dọ̀ sì ni wọ́n kà fún wọn ti kà á fún un ó ti deny pé gbogbo ẹ̀sùn tí bàbá wa Labibu fi kan òun pé kò rí bẹ́ẹ̀ <laughs> onírọ́ ni <laughs> ìbẹ̀ náà mo ti sí fídíò àwọn kọ̀ọ̀kan ọdún òun sẹ́yìn pé mo ti mú tirẹ̀ bẹ̀ tí mo sáfihàn wọn n ti ń pè nírọ́ ni o tàbá dé when we get to the bridge we know how to cross it tàbá dojú agbami bóyá rọ́ ni bóyá òótọ́ ni gbogbo àgbáyé ọmọ tàbá dé stage yẹn now lẹ́yìn yẹn ni pé ìgbà tí ò ti sí lọ́ọ̀yà ní kóòtù iṣu ọ̀rọ̀ bẹ́ẹ̀lì rẹ̀ kò tí ì ṣeé sọ torí pé tí ẹni tó ń sojú àwa ọlátẹ́jú bá tako bẹ́ẹ̀lì rẹ̀ kò sí lọ́ọ̀yà tí ó apply fún bẹ́ẹ̀lì rẹ̀ níbẹ̀ so kóòtù ṣe lo discretion rẹ̀ ó lo agbára tí òfin fún un pé òun adjourn wọ́n sì adjourn sí fourteenth november november yes fourteenth november pé tó wá di fourteenth november òun kó ti wá bí ó sì rí lọ́ọ̀yà rẹ̀ àmọ́ títí dìgbà òun kọ́ mọ padà sọ́dọ̀ àwọn correctional service kó tún máa lọ ṣe fàájì rẹ̀ lọ. àbẹ́ẹ̀ ráwọ̀ èèyàn ọlọ́run ẹ̀rá àwọn àáfàá ọlọ́run àwọn tí wọ́n súnmọ́ Muhammed pẹ́típẹ́tí nìyẹn o àwọn tó ń bá a là tí wọ́n ń ba mutí àti búrẹ́dì ẹgbọ́n tán wí wọ́n ní kí ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ tí ìyá ẹ̀ ti wá rá bàbà níwájú wọn wọ́n ní kó máa ṣe fàájì ẹ̀ lọ nínú prison ẹ̀ kò máa burú àwa mọ̀ wípé kò sí gbogbo bó ti wù kó lè jẹ́ tó tó lódùmarè ọba ńlá òun nìkan ló máa ṣe.